tẹsalóníkà kínní orí kejì. ará ẹ̀yin fúnra yín mọ̀ pé wíwá tí a wá sọ́dọ̀ yín kì í ṣe lásán gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lẹ́yìn tí a ti jìyà tí a ti rí ẹ̀gbin ní Fílípì ni a fi ìgboyà nípa Ọlọ́run wá tí a sọ̀rọ̀ ìyìn rere Ọlọ́run fún yín láàrin ọ̀pọ̀lọpọ̀ àtakò nítorí pé ọ̀rọ̀ ìyànjú wa kì í ṣe ohun ìṣìnà bẹ́ẹ̀ ni kì í ṣe ohun èérí tàbí ti ìtànjẹ. ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti kà wá yẹ tí ó fi iṣẹ́ ìyìn rere lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ kì í ṣe láti tẹ́ ènìyàn lọ́rùn bí kò ṣe pé láti tẹ́ Ọlọ́run tí ó mọ ọkàn wa lọ́rùn nítorí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a kò wá pọ́n ẹnikẹ́ni a kò sì wá ṣe àṣehàn bí ẹni tí ìwọ́ra wà lọ́kàn rẹ̀ a fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni a kò wá ìyìn ènìyàn ìbáà ṣe láti ọ̀dọ̀ yín tàbí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé a wà ní ipò láti gba ìyìn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Kristi ṣùgbọ́n à ń ṣe jẹ́jẹ́ láàrin yín àní gẹ́gẹ́ bí obìnrin alágbàtọ́ ti ṣe ìtọ́jú àwọn ọmọ tí ó ń tọ́jú bẹ́ẹ̀ ni ọkàn wa fà sọ́dọ̀ yín kì í ṣe ìyìn rere nìkan ni a fẹ́ fún yín ṣùgbọ́n ó dàbí ẹni pé kí a gbé gbogbo ara wa fún yín nítorí ẹ ṣọ̀wọ́n fún wa. ará ẹ rántí ìṣòro àti làálàá wa pé tọ̀sán tòru ni à ń ṣiṣẹ́ láti gbọ́ bùkátà ara wa kí a má bàa ní ẹnikẹ́ni nínú yín lára nígbà tí à ń wàásù ìyìn rere Ọlọ́run fún yín ẹ̀yin gan lè jẹ́rìí Ọlọ́run náà sì tó ẹlẹ́rìí wa pé pẹ̀lú ìwà mímọ́ àti òdodo àti àìlẹ́gàn ni a fi wà láàrin ẹ̀yin tí ẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bí baba ti rí sí àwọn ọmọ rẹ̀ ni a rí sí ẹnìkọ̀ọ̀kan yín tí à ń gbà yín níyànjú tí à ń rọ̀ yín tí à ń kìlọ̀ fún yín nípa bí ó ti yẹ kí ẹ máa gbé ìgbé ayé yín bí ẹni tí Ọlọ́run pè sínú ìjọba àti ògo rẹ̀. nítorí náà àwa náà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí nígbà tí ẹ gba ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ lẹ́nu wa ẹ gbà á bí ó ti rí gan-an ni bí ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ gbà á kì í ṣe bí ọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ náà sì ń ṣiṣẹ́ nínú ẹ̀yin tí ẹ gbàgbọ́ nítorí ẹ ti di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù ní ilẹ̀ Jùdíà nítorí irú ìyà tí wọ́n jẹ lọ́wọ́ àwọn Júù ni ẹ̀yin náà jẹ lọ́wọ́ àwọn ẹ̀yà tiyín àwọn Júù yìí ni wọ́n pa Olúwa Jésù àti àwọn wòlíì tí wọ́n sì fi inúnibíni lé wa jáde. wọn kò ṣe ohun tí ó wu Ọlọ́run wọ́n sì ń lòdì sí àwọn ohun tí ó lè ṣe ènìyàn ní àǹfààní wọ́n ń ṣe ìdínà fún wa kí a má bàa lè wàásù fún àwọn tí kì í ṣe Júù kí wọ́n má bàa rí ìgbàlà kí òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ wọn bàa lè kún ṣùgbọ́n ìbínú Ọlọ́run ti dé sórí wọn. ẹ̀yin ará nígbà tí a kúrò lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a pínyà nípa ti ara síbẹ̀ ọkàn wa kò kúrò lọ́dọ̀ yín ọkàn yín tó ń fà wá gan-an ni a fẹ́ wá sọ́dọ̀ yín kì í ṣe ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ni èmi Paul ti fẹ́ wá ṣùgbọ́n Sátánì dì wá lọ́wọ́ nítorí tí kò bá ṣe ẹ̀yin tá a tún ní ìrètí wa ayọ̀ wa àti adé tí a ó máa fi ṣògo níwájú Olúwa wa Jésù nígbà tí ó bá farahàn ẹ̀yin ni ògo wa àti ayọ̀ wa.